يعيد علينا عواما عديدة وأزمنة مديدة إنه على ذلك قدير adúpẹ́ fún ọlọ́run ọba wa òun náà ni ọba tí ó ṣe jákà ní ọ̀ràn àyàn fún gbogbo ẹni tó bá lágbára kí gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí àgbáyé ká lè rí oúnjẹ tá jẹ níjọ ọdún kọ́mọ̀sí mùsùlùmí kan tá a délé rẹ̀ tá a ní rí ní tí ó jẹ torí ọlọ́run fi ní ọ̀ràn ayẹn ni fún gbogbo ẹni ọba gbà wẹ̀ kọyọ jaka kọyọ zakatul fitr ibadallah ẹ̀yìn arúsìn ọlọ́run ọba ọba tó ṣe ní ọ̀ràn ayẹn fún wa nítorí àánú tó ní lérí wa ọlọ́run bá náà lọ́ba tí a dúpẹ́ fún lẹ́yìn náà wọ́n tó fọ́ra ìṣọ́mi sọ ìní ọlọ́run fẹ́ fi jákàtà ayọ̀ yẹn ọ fẹ́ fi tún ààwẹ̀ wa ṣe níbi àwọn kùdìẹ̀kùdẹ tọ́mọ èèyàn lè má kó sínú àwẹ̀ káwẹ̀ náà kó lè bá àdọ́dọ̀ ọlọ́wọ́n bá ní tètè ẹ̀rí pé ọyẹ ká dúpẹ́ fún ọlọ́wọ́n bá wa ọlọ́wọ́n adúpẹ́ wọ ẹnu ọba yìí tó kú náà kọ́ lọ́mọ́sí àjẹ́ bá wọn gbàjá o kọ́ wa ṣe léyìn ní àgbàmọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah kò sí ọba tí ọyẹ ká tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lẹ́yìn ọlọ́run wa anna muhammadan abduhu wa rasuluhu anabiwa muhammad òun náà ni òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ẹrú ọlọ́wọ́n ọba ni ìbádọ́lá ẹ̀yà rúṣin ọlọ́wọ́n ẹjẹ́ alẹ́ sàlékún bẹ̀rù ọlọ́wọ́n ọba wa kásìlọ́lẹ̀ máa yí pé ọlọ́wọ́n ọba aláàtí ọpa wa láṣẹ tó ní kágbáwẹ̀ nítorí kálíbà sórí rẹ̀ ni nígbà bẹ̀rẹ̀ àwẹ̀ gbogbo wa náà mọ̀ pé ìyípadà dáadáa ọba ẹ̀mí wa ìyípadà dáadáa ọba ìṣẹ̀mí wa ìyípadà dáadáa bọ́ àwùjọ wa àwẹ̀ ó jẹ́ àtúnṣe fún orílẹ̀ ayé kọ́dà àwọn tí ọba wa gba àwẹ̀ àwọn náà sinmi aburú nínú àwẹ̀ ọlọ́mọba aláàtí ọwọ́ fọwọ́ sínú àwọn mùsùlùmí tí ń gba àwẹ̀ àwẹ̀ tá a gbà náà ọlọ́mọsàgbà lẹ́sìn fún wa nínú àwọn nǹkan tá a mójútó tí àwẹ̀ bá ti parí tí wọ́n bá ti anọ́ọ̀sì fún wa yí pé oṣù yọ bákan méjì náà ni ẹnìkan anọ́ọ̀sì lálẹ́ ọ̀la kásọ̀ọ́dún lọ́túnla àbí kí káàsì gba Ramadan kó pé ọgbà kásọ̀ọ́dún níjọ́ mẹ́rin ọ̀kanu méjèèjì yẹn náà ni sunna anabuwa Muhammad anabuwa Muhammad sallallahu alaihi anábì ní súnmọ́ lérò yàtì yìí wà áfùtìrú lérò yàtì yìí anábì ò ní adájọ́ àwẹ̀ kò sì ní ká dájọ́ ọdún àwẹ̀ ó ní ẹ máa gba àwẹ̀ tẹ́bá ti rósùn tẹ́bá tún wá rósùn tọ́yọ ẹ parí àwẹ̀ kẹsọdún tá a bá rósùn kọ káka kó pé ọgbọ̀n bákan méjìlá máa ń sọ ní ọlọ́dún ó ní tí ọba bọ́ ah, Sunday yóò sì bọ́ Monday ẹni bá gbàgbọ́ orí ẹ̀sìn èsì tó yẹ kó fọ́ọ̀nù bẹ́ẹ̀ ni bá ti ní sunday ni àbò ní monday ni aláìmọ̀kan torí àwẹ̀ tí ọba pé ọgbọ̀n yóò sì pé twenty nine eléyìí ló wà nínú àkọọ́lẹ̀ tíra tíra lànàbì ti rẹ̀ fún wa ànábì fi àwọn sáyẹ́ntìsì lẹ̀ fún wa ó ní ẹ̀ máa tẹ̀lé tíra alukoran àtàdís ọlọ́run àdáwùjọ́ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa táàbì pa méjèèjì tì táàmà wá sẹ̀fẹ̀ ẹnu kọ́lọ́mọdé á máa ò kí ló wá kan lẹ́yìn Ramadan tí a bá ti rí pé wọ́n ti anọ́ọ̀sì pé wọ́n ti rọ́sùn ìtókù náà ni kẹ́ni kọ̀ọ̀kan wa a máa dárúkọ ọlọ́run Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha Allahu akbar Allahu akbar walillahil hamd bá sì máa wí nìyẹn títí tí ìmáàmù fi parí kútúbà ń jẹ ọjímà ẹ̀yin miami èyí tájì ṣe láàárọ̀ láti alẹ́ ọdún kọlá yìí òun náà ní ká máa yọ zakatul fitr tí wọ́n ń pè ní jaka zakatul fitr yìí wọ́n sọ ní zakatul fitr zaka fitr fitr ní ọdún ìsinú ọdún àwẹ̀ ìtumọ̀ ni pé zakata máa ń yọ tí a bá sọdún àwẹ̀ ọlọ́run bá lá ọlọ́run bá lẹ́nu kọ́ra oníkọ́rẹ́ afúlá ọlọ́run ni wọ́n ti jèrè wọ́n ti jèrè àwẹ̀ tí wọ́n gbà wọ́n ń tẹ zaka gbogbo àwọn tó bá yọ jaka tó yọ zakatul fitr tí wọ́n lágbára tí wọ́n sì yọ wọ́n zakara sọ̀rọ̀ bíi tí wọ́n sì rántí ọlọ́run ọba Allahu akbar Allahu akbar tí wọ́n dárúkọ ọlọ́run ọba fasọ́lá tí wọ́n tún wá kírun àìdí ẹ rí i pé iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó dẹ̀ níṣẹ́ tá a máa ń ṣe tí oṣù Ramadan bá ti tán ayò jáka a máa dárúkọ ọlọ́run a sì kírun àìdì ìdájọ́ káyọ̀ jáka yìí wọ́n ní ọ̀rọ̀ ayan ni lérí gbogbo ẹni tó bá lágbára ẹni tí ó ti lágbára ajẹ́ pé sọ̀rọ̀ ayan lérí rẹ̀ afọ Abdullahi bin Umar radiyallahu anhu ọlọ́mọba ayọ́nu sáwọn sahaba wọ́n ní farada rasulullah sallallahu alaihi wasallam sa'am min tamur anabi ṣe lọ́rọ̀ ayan farada Eh, ẹni tó ní kó ṣe lọ́rọ̀ yẹn náà lọ́lọ́ torí ànábì sọ kankan láti inú ìfẹ́ inú ẹ̀ bá ní kó sọ bí ṣe ń sọ fún ní Quran òun náà ní ti ń sọ fún nínú hadith rẹ̀ wọ́n lànà bí ṣe lọ́rọ̀ yẹn صاعا من شعير صاعا من من تمر صاعا من تمر àwọn tó bá nílà bídùn lé wọ́n yọ sọ́ọ̀kan sọ́ọ̀kan sọ́ọ̀kan yẹn òní ìṣe déédéé múdù mẹ́rin ẹni tí ò bá ní múdù lé yẹ wá yọ Eh, ráìsì àbí ẹ̀wà tàbábù sínú agolo mílìkì méjìlá eh, agolo mílìkì méjìlá yìí tí ráìsì wà nù àtẹ̀wà òun ní sídédé sọ́ọ̀hún kan sọ́ọ̀hún níbi ìjìríkà tànẹ́bùwà Muhammad sallallahu ayọ̀ nínú làbídùn àbí wíìtìlá ní alàlẹ́ abdi ànábì dandan ní kí gbogbo àwọn ẹrú wal hurri ọmọlábí òun náà ẹni tí ò wàzákàrí ọkùnrin ọyọ wọlé ọ̀nsá obìnrin náà ọyọ wọ̀sọ̀gírì ayọ̀ fọmọ kékeré wọlé kabiri àtúnyọ fún àgbàlagbà náà. a jẹ́ pé gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí òdodo tó wà láyé yọ̀yọ̀ jáka bọ́yọ́ gbà wà bí ọgbà wẹ̀. ọmọ tí wọ́n bí láàárọ̀ ọjọ́ ọdún ayọ̀ jáka àbá ọ̀sán bọ̀nà fáànù gan àwọn tó sì gbìyànjú wọn lọ́mọ tó ti dẹ̀dá sáré kó ti dẹ̀dá nínú ìyá rẹ̀ ọkọ̀ tí ì gbin náà ni wọn lọ́wọ́ náà ti dára wa wọn ni ká yọ fóònù náà. ẹ̀rọ máa yá mi nínú ẹ̀sìn wa alhikma kílé tọ́lọ́mọ bá aláàfin ní ká yọ játa yìí nítorí nǹkan méjì náà ni àbá àwọn fáà nítorí nǹkan mẹ́ta ọlọ́run ní ká yọ nítorí nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ tó rọ̀ fún lè sọ gbogbo àwọn kùdẹ̀kùdẹ̀ tó wà ń bẹ̀ ọlọ́run fi jákà yẹn ṣàtúnṣe ẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ̀tọ́ ọmọ lèlè màsàkí kébi olè má pa gbogbo àwọn tálíkà ọlọ́run ọba táàjọ gbà àwẹ̀ wọn gbọ́dọ̀ tún gbà àwẹ̀ níjọdún ẹlẹ́ẹ̀kẹta wọ̀ ṣíkúrò lílá ká lè fi dúpẹ́ fún ọlọ́run ọba wa min ìtìmáàmì farídọ̀ tó ṣe yà lérí àánú tó ṣe lé wa lérí àánú náà ni ọlọ́run ní ká parí àwẹ̀ ọlọ́run ẹnu ọba díẹ̀ tó kù yìí mọ́sá fi asún àwọn tí wọ́n parí ẹ̀ ọlọ́gbàrá ọlọ́run ọba wa a jẹ́ pé oúnjẹ tó mú jáde yẹn àǹfààní mẹ́ta lórí ń bẹ̀ yóò mọ jẹ́ sàárà fún tálíkà ó sì gbàládẹ yóò tún àwẹ̀ rẹ sí ó sì gbàládẹ àwẹ̀ náà ní pípé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run lẹ́yìn náà yóò mọ jẹ́ sàárà pé òun dúpẹ́ pé àánú rẹ̀ gbogbo àwọn tí wọ́n ti lọ kọ́lọ́ mọ́sàbá ní kẹwọn ìbádọ́lá ẹ̀yìn ọdún ọlọ́run ọba wa àbáwọ̀ abdullahi bin abbas wọ́n ní farada rasulullah sallallahu alaihi wasallam wọ́n lè nàbí ó sì lọ́rọ̀ àyàn fún wa pé zakat alfitri káyọ̀ jákàwọ̀ suratan lè Eh, gbogbo àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ àlùfànṣá tó ti jáde lẹ́nu wàtọ́ ọmọta lil masakin lẹ́yìn náà kó tó máa jẹ oúnjẹ fún àwọn tálíkà yukhriju sahibul bayti ẹni tó wá jẹ́ baálé ilé yọ́ọ̀yọ̀ fúnra rẹ̀ àti ìyàwó rẹ̀ àbá àwọn ìyàwó rẹ̀ yọ́ọ̀yọ̀ fún gbogbo àwọn ọmọ rẹ̀ yọ́ọ̀yọ̀ fún gbogbo àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ tí wọ́n bá jẹ́ mùsùlùmí òdodo àti gbogbo àwọn tó ń gbọ́dọ̀ rẹ̀ anábìnrin adúl fẹ́tọ́rọ̀ ẹ máa yọ jáka yín àmà tẹmọnọ́ọ̀nù fún gbogbo àwọn tí ọlọ́run ní kẹ́ ẹ máa bọ́ kọ́lọ́run ní kan wà lábẹ́ yín ṣòrótù àtàìmá ẹ̀rí àwọn oúnjẹ tí a fẹ́ yọ onímọ̀jẹ̀mú mẹ́ta alákọ̀ọ́kọ́ òun náà ní kọjá ń yẹkú na kútàl bẹ́lẹ̀dì kọjá oúnjẹ tí wọ́n ń jẹ ní environment tó wà wọ́n lọ lè gbé oúnjẹ ilẹ̀ haúsá wá síbí tó dé pé ẹni tó wà ń bí kì jẹ ọkàn gbé fokò ní wúlò ẹlẹ́ẹ̀kejì àyẹ̀kúnà mùdákàrà kó jẹ oúnjẹ tá a lè fi pamọ́ adẹ́pẹ́ iṣu ẹ̀fọ́ àwọn tòmátò àlè fi yọjáka àwọn tó lè fi pamọ́ tí ò ní tètè bàjẹ́ ẹlẹ́ẹ̀kẹta wọn yòókàlà nǹkan tá a lè wọ̀n nǹkan tá a bá lè wọ̀n àlè fi yọjáka nítorí pé ó ní measurement wọn ní ká yọ fún orí kọ̀ọ̀kan àwọn nǹkan tá máa wá yọ wọn náà làwọn oúnjẹ tá a ti mà ráyè sí láwùjọ wa ẹ̀wà ó gbajúmọ̀ láwùjọ wa làbídùn tá a máa ń tà yẹn ní ìbá lè yọ òun náà mú wheat òun náà mú gaari náà mú. al-miqdar al-wajib dédé yìí tá a yọ òun náà ní sọ́ọ̀hún ẹgbẹ́ bá ti sọ síwájú sọ́ọ̀hún àdábì kan òun ní ṣe dédé mọ́dù mẹ́rin ẹjọ́ bá ní mọ́dù lé kó lo agolo mílíkì méjìlá nínú rice nínú ẹ̀wà nínú gaari pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́wọ́n ọba ó ti yọ jákàá àsìkò wọlé ayọ̀ àsìkò tá a yọ òun náà ni tí òun bá ti wọ̀ ní ọdún kọ̀la àbọ̀dún kọ̀túnla ọdún kọ̀túnla tóun bá ti wọ̀ tàǹtà bọ́yọ̀ tún la lásọdún àbọ̀là èyí lè yọ lálẹ́ tọdún bá kọ̀túnla èyí lè yọ tọdún bá kọ̀la àmọ́ àsìkò tó dáa jù òun náà ni kéèyàn yọ láàárọ̀ kùtù níjọ́ ọdún. Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam anabi ni man addaha qabla as-salah ẹni bá ti yọ jáka kàtó kírun eid wọ́n yọ sọ́dọ̀ kàtó makbula ọlọ́run gba jáka rẹ̀ o wọ́n man addaha ba'da as-salah ẹni bá lọ lè yọ lẹ́yìn gbàtà ti kírun eid tán wọ́n yọ sọ́dọ̀ kàtó mina sadaqat ọkàn sí sàrà lásán kò yọ jáka o sọ pé oúnjẹ náà òsígbà tí yẹn fi sí sàrà yọ ládàá sàrà àmọ́ ládàá jáka kí ó ṣe kí ó gbà illa an yakuna jahila àfi tó bá jẹ́ aláìmọ̀ kan tó ṣẹ̀ wọnú Islam àbótí pẹ́ẹ́nù Islam náà kọ̀ mọ̀ pé ayọ̀ lẹ́yìn Eid tí ọba mọ̀ wọn lọ́lọ́wọ́n fèrè jọ àmọ́ wọ́tọ́ ọmọ tọ́wá di ilé rẹ̀ fátítí tí wọ́n fi kírun tán wọ́n ní sàárà lásán ló ṣe a gbọ́dọ̀ fi owó yọjáka la yajuzu ikhraju zakat al-fitr bil qima ká sọ fún ẹni tí a fẹ́ fún níjáka wọ́n wá fún ní Uh, one thousand naira ètè kò fi ra nǹkan jẹ káwa ní jákà láyọ uh, àwọn yẹn gbìyànjú pé sọ́ba mu àbẹ́ ọba mu nínú àwọn tó gbìyànjú ni àfa uh, alimam abu hanifa àti alkhalifa umar bin abdulaziz àwọn ní nígbàtí pé yóò jẹun náà ní kákú fún lọ́wọ́ gbogbo àwọn àfa tó kù lágbàá ńlá yìí àtàwọn gbogbo àwọn tọ́jú àwọn sàhábà gbogbo wọn ni wọ́n panu pọ̀ pé oúnjẹ lànàbì fi yọ oúnjẹ tó fi yọ ẹni káwa náà ọ̀rà nítorí pé sàkà owó ọ̀tọ̀ nìyẹn ẹni tí sàkà owó rẹ̀ òun náà ti mà owó ní ọyọ ẹ̀rí jákà zakatul fitr zaka ni jákà ní fitr tá a fi sínú ní wọ́n fún yàn lówó o lè má fi sínú o lè fowó kó fẹ́ lásán o lè fẹ́ bàtà o lè fẹ́ káàdì o lè fẹ́ dátà sínú fóònù ẹ̀ ẹlòmí tẹ́ wọ́n pé kò sí jọ́jẹ̀ yẹn tọ́wọ́ rẹ bá bọ ọwọ́ ọ̀tọ̀ ní tó fi ṣe wọ́n wá mẹ́rin wáyé pé ladìjahada ma annas ẹnìkan nínú gbogbo àwọn àlòmọ̀ pátá wọn ò gbọ́dọ̀ ṣe gbìyànjú lórí ọ̀rọ̀ kan tá ànábì bá ti fi ẹnu rẹ̀ jóná ìtumọ̀ ni pé tí ànábì bá ti fẹnu kò lérí ẹ̀ tá ànábì bá ti sọ ayé tún sọ pé èmi náà tún rò báyìí wọn náà ànábì sallallahu alaihi sọ pé farada rasulullah sallallahu alaihi wasallam zakat al-fitr sa'an tamur ànábìnrin ẹ mú sọ́hun kan nínú jìríkà tèmi nínú oúnjẹ làbídùn àbí wíìtì oúnjẹ ilẹ̀ ànábì yọ oúnjẹ náà lágbọ́dọ̀ sí kíni òun náà lágbọ́dọ̀ yọ nítorí pé ìgbà ànábì ti dáko jẹun ẹnìkan gbọ́dọ̀ tó sọ nǹkan míì mà ọba fún lóúnjẹ tó bá wù ọba fún mu lówó sí èyí lápò ara rẹ̀ àmọ́ fún ní oúnjẹ tani kò fún ó sàjọ oúnjẹ tí ó lè jẹ ká máa wá pé ẹwà dá oúnjẹ fún ẹwà dá oúnjẹ fún mo ní òtún owó tó fi ṣe ẹ̀yìn kẹ́ ń bọ́ láti oṣù mọ́kànlá tí ní ti ń sẹ̀ mí ọlọ́run bá aláwọ̀ ní fi ilẹ̀ ní tí wọ́n ní kí wò ṣe ní kí wò ṣe kí ni kí wò ṣe ìbádàlá lẹ́yìn náà bá a ṣe ń gbé oúnjẹ káàkiri yẹn wọ́n gbé jáka lọ lé ọ̀tún wo a máa gbé jáka lọ fúnra wa iyì ẹ̀sìn ni àpọ́nlé ẹ̀sìn ni àmì ẹ̀sìn ni ẹwà ẹ̀sìn ni bá a bá ti yọ ọmọ ẹwà yẹn ó parẹ́ àní mọ̀pọ̀ wọn ní ẹ̀sìn wa mọ́ lẹ́yìn náà fìtínà lówó ẹni ẹ̀fín lówó kó fẹ́ra jákà tó bá fẹ́ra nǹkan míì ẹ̀yìn àti ẹ̀ ìlẹ̀jọ̀ dáná torí ìwọ náà fún lówó ó sì mọ̀ pé ọmọ èèyàn tó bá ti lówó ní tó bá ti wà lẹ́mìí ní òsè tí ọba fẹ́ra ń jẹ mọ́ wàhálà ti ó lè fẹ́ra bàtà ṣé bàtà ni ànábì ní tẹ̀yìn bára á fi tán àwẹ̀ ṣe àbẹ́lẹ̀ fún owó ó lè fẹ́ra káàdì ṣé kọ́ọ̀lù yẹn bí ṣe ń kọ́ọ̀lù yẹn òun ni ànábì sọ pé wọ́n fi tún àwẹ̀ sí yálà ànábì wọ́n fi tún àwẹ̀ sí ànábì ní zakatul fitr ànábì ló ń jẹ ní o lẹ́yìn náà yóò wá tún àwẹ̀ yìí ṣe ọlọ́run kọ́ mọ́sá ìsànú ẹni kọ̀ọ̀kan wa ẹ̀rọ ayá mi nínú ẹ̀sìn wa ìjà wa lè fún ẹnì kan tá a fọkàn balẹ̀ sí lówó pé bá wa rà á bóyá mọ́sálásí ni o bóyá foundation kan ni o bóyá ìmáàmù kan ni o bóyá ẹnì kan tá a fọkàn balẹ̀ sínú àwọn èèyàn wa ni o ìpè ẹ̀dá kan ẹ bá mi ra agolo mílìkì méjìlá ráìsì àbẹ́wà ẹ̀bá mi fẹ́ni tó nídìí ẹ̀ wọ́n là lè sìn yẹn nítorí pé abẹ́ níṣẹ́ kọ́ bá wa ara oúnjẹ ni àní kó fún ẹnìyẹn lówó ìgbà yẹn lálẹ́ fún yàn lówó pé dákun ẹ bá mi ra tábà fọkàn balẹ̀ sí onítọ̀hún onítọ̀hún náà sì gbọ́dọ̀ mọ́ ra tí ọba ti ra ẹ wo iye àtúnṣe àwẹ̀ tí ó ti wà lọ́rùn ẹ̀ ẹni bá ti fún ní owó zakatul fitri tí ọba ti ra sàmùkọ́ fẹ́ tún àwẹ̀ ṣe ni ẹ̀hẹ̀ gbogbo àwọn irú ìran èèyàn tí wọ́n kówó yẹn fún ọ àbí tán fún ọ lówó yẹn tọ́ọ̀ bá ti rà á ìtumọ̀ ẹni pé ìwọ lọ́fẹ̀ẹ́ ríru gbogbo àwọn àbújẹ ń jẹ́ kó àwẹ̀ wọn kọ́lọ́mọsọ lórí burúkú àwọn míì pinnu lórí ẹ̀fá ìgbé àbí nàbí ọlọ́run ráníyàn ẹ̀hẹ́ ọlọ́mọsẹ̀ sọ níbẹ̀ máa yá mi nínú ẹ̀sìn wa àbẹ́lọ́ nínú àánú rẹ̀ àwọn wúlá fún àwọn tí wọ́n gbà wẹ̀lẹ̀ àkọ́kọ́ àwọn tí wọ́n gba àwẹ̀ tẹ bá fẹ́ fún yàn ní jáka ẹjẹ́ ọjẹ́ ẹni tó ṣe kíní ẹni tó gba àwẹ̀ tó bá wá sẹ́kù ètò fi wá wéèsì ẹ̀lẹ́ wá fẹ́ni tí ó gba àwẹ̀ náà àmì ẹni tó gba àwẹ̀ lásì àwọn láàfù tó láwọn ni wọ́n sọdún láti fẹ́ kí wọ́n fún jẹ yẹn sí kíní abẹ́ká fi sọdún abẹ́lẹ́ nínú àánú rẹ̀ nínú agbára rẹ̀ ọdún náà ọlọ́mọsàdì ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa ọlọ́mọ bá aláà ní tábìlì ọjà kan náà kọ́lọ́mọsàdì ọrọ̀ fún wa fastaghfirullaha innahu huwal ghafurur rahim alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa wasalatu wasalamu ala rasulillah àni ọlọ́run kọba nẹ́bùwa muhammad wa ala alihi wa sahabi ajma'in kọba gbogbo àwọn alẹ́ àtàwọn sahaba ìlápapọ̀ ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah an jẹ́rìí pé ọlọ́run ọba aláàni kan lọ́ba tá gbọ́dọ̀ sìn wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu anẹ́bùwa muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrú ọlọ́run ọba ni ibadallah ẹ̀yẹ orísun ọlọ́run máa ba'da ramadan kí lọ́kàn lẹ́yìn ramadan fún wa ماذا بعد رمضان ماذا بعد الأعمال الصالحة ماذا بعد التقوى ماذا بعد العبادة في الوقت لين رمضان على فقول توقع لين رمضان فهو قلنا أتضرع يتضرع إلا الله عز وجل أن يتقبل منا الصيام والقيامة وصائر الأعمال كقوم فدوى في كلهم قمسة يسعنوا kọmọ́sẹ̀ gba àwẹ̀ tá a gbà àdúrà làkọ́kọ́ bàbá tí ń gbà àwẹ̀ tá báyìí Rabbana taqabbal minna ariwo tó máa pa lóhùn yẹn Rabbana taqabbal minna lẹ́sìn fún wa Rabbana taqabbal torí ọlọ́run bá ti gbà ọ̀rọ̀ rẹ ti dayọ̀ opportunity ńlá tó ní tẹ́ni tó ti kú kí ọmọdáwọn tó dé tí ò ní òun náà ní kọ́lọ̀ ń wẹ̀rẹ̀ kọ́lọ̀ ni wọ́n máa fi ń lójoojúmọ́ títí oṣù mẹ́fà lẹ́yìn ramadan wọn máa ṣàdúrà allahumma taqabbal minna ramadan títí lọ́nà bá ti gbà fún yàn ọ̀rọ̀ yẹn ti dayọ̀ wọ́n ti pẹ̀sẹ̀rẹ́ wọ́n ti gbéyàn ga wọ́n ti kàkọ́lẹ̀ dáadáa fún yàn ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-ihtifaz bi taqwallahi ta'ala kí ká má jẹ́ kí àṣetáni ó tún yọ ìbẹ̀rù ọlọ́run ọba tá a ti rí nínú ramadan ká má jẹ́ ọyọ ọkọ̀ lẹ́mìí wa nítorí pé ramadan ọlọ́run ní kutiba alaykum as-siyamu kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ọlọ́run ní kẹ́ lè bẹ̀rù mi mọ́sí ní kẹgbà rẹ̀ tí ìbá ti wá gbà rẹ̀ tán ìbẹ̀rù ọlọ́run bá rẹ̀ gbọ́dọ̀ lékún tí bẹ̀rù ọlọ́run ọba aláàbá ti lékún mọ̀ pé ọlọ́run bá gbà wẹ̀ rẹ̀ nítorí òun gangan ni samara tó sọ̀wọ́ èso èso tí ìbá gbin ṣe wàhálà ní ìbá ṣe wàhálà lérí nǹkan tó gbìn crops àwọn nǹkan tó jẹ́ èso tó jáde ń bẹ̀ òun náà ni ẹ̀san wàhálà tó ṣe gbogbo wàhálà tó ṣe ní Ramadan yẹn èso rẹ̀ òun náà ni bẹ̀rù Ọlọ́run torí bọ́ọ̀bá ti bẹ̀rù Ọlọ́run ọba ọmọ wùwàkiwà bọ́ọ̀bá ti ń wùwàkiwà ó ní problem tó bá ti ní problem ayé rẹ̀ ó bàjẹ́ ọ̀run rẹ̀ ó bàjẹ́ ìbẹ̀rù Ọlọ́run ọba náà kọ́lọ́ mọ́mọ́kú ọlọ́kan wa bóò láti mọ̀ pé Ọlọ́run gba àwẹ̀ wa wọ́n nígbà Ramadan lẹ́yìn náà àwọn kan tó fílẹ̀ nínú Ramadan tó bá ti padà síbẹ̀ mọ́ àwọn míì lálẹ́ ìjọ ọdún òun náà bẹ̀rẹ̀ iṣẹ́ aburú rẹ̀ padà ọdún kọlá Ramadan ti lọ yọ bẹ̀rẹ̀ sí wá máa ṣe gbogbo àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tó fílẹ̀ tẹ́lẹ̀ tí ò ṣe mọ́ irú ẹni yìí wọ́n ní Ramadan wọn ṣàǹfààní fún tó bá ti di pé Ramadan parí àwọn pages tó ti fílẹ̀ tẹ́lẹ̀ ó tún wá ṣe padà ìpè Ramadan ti lọ ká tó máa dànkan rú ká máa bànkan jẹ́ ẹ ká bẹ̀rẹ̀ bọ́ wa padà àwọn èèyàn tá a pa wọn tá a gbé mọ́ ká máa jí wọn gbé ká máa pa wọn ṣìnà tá a filẹ̀ ẹ̀ẹ́dá mu ọ̀rẹ́ ayò ọ̀rẹ́ ayò ti ṣìnà girlfriend boyfriend woman friend man friend tá a filẹ̀ ká tó padà ṣe ọwọ́ wa owó èlé tá a filẹ̀ tá a jẹ mọ́ àbí tá a gbà mọ́ tẹ́tẹ́ nàìjà bẹ́ẹ̀dì tá a filẹ̀ ọtí tá a mu mọ́ bẹ́ẹ̀ ni àwọn igbó tààfilẹ̀ ọ̀rọ̀ yìí tà sọmọ́ òfófó tà sí mọ́ èébú tà bú mọ́ ìjà tà jà mọ́ ẹwájú àgbè padà wọ́n ní àpẹẹrẹ ni pé ọlọ́run ọ̀pẹ rọmọdán yẹn tọ́lọ́run bá gbà yóò tún ẹ̀mí rẹ̀ sí tó rọmọdán ọlọ́run ní la'allakum tattaqun ọlọ́run máa fi tún ẹ̀mí sí ni ọlọ́run ọbẹ̀ àṣetáni ọlọ́mọdé ọjẹ́ wálé rẹ̀ o abẹ́lẹ́ nínú àná ẹ̀kọ́ lọ́mọṣẹ́ sànú ẹni kọ̀ọ̀kan wa ẹlẹ́mọ̀ fi Eh, oṣù mọ́kànlá tí wọ́n fẹ́ lò yẹn ọlọ́run bá fún ọ ní tírénì oṣù kan kó o lè bá àmọ́ bó ṣe lóṣù mọ́kànlá tó tó kù ìbẹ̀rù ọlọ́run bá yẹn lọ́lọ́run fẹ́ ká máa lò lẹ́yìn Ramadan ló fi ní ká gbà rẹ̀ nígbà tẹ́yìn lọ sẹ́mínà ni eh, tó lo oṣù kan bẹ̀ tí wọ́n wá fún ní certificate tó wá jáde nínú ibi tó ti ṣe sẹ́mínà yẹn tó wá fàyà àwọn abẹ́rẹ́ pé kí ló dé kí ni gbogbo wàhálà rẹ tó ṣe lóṣù kan ó lóun ti fàyà àpèjúwe rẹ̀ làpèjúwe ẹni tí Ramadan tán tó padà sínú ẹ̀ṣẹ̀ Eh, ọlọ́run ọbọ̀sà yàwá ya ṣètáwọn o ṣètáwọn ẹlòmíì pẹ̀tọ̀ wọ́n ti dèmí mọ́lẹ̀ fún yín ọ̀dà yín ẹ bá parí ẹ̀tàn ọba ti parí ẹ̀yìn tó ń da padà sẹ́yìn ọlọ́mọdé àwọ̀ wà nínú wọn o ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba wa ìbádọ́lá àmì táàsì mọ̀ pé ọlọ́run ọba gba àwẹ̀ wa òun náà ni kí ṣeṣe wa kó tó dáa láàrin ọkọ àti ìyàwó láàrin ọmọ àti bàbá láàrin ìyàwó àtọkọ ẹ̀ láàrin àwọn tajà ló ń mọ mùsùlùmí nínú ọjà wa nínú iṣẹ́ wa nínú iṣẹ́ wa nínú wa wa eh, ká tún dá sí ju bá ṣe wà tẹ́lẹ̀ kí rọ̀mọ̀dá ò tó dé lọ lẹ́yìn náà gbogbo àwọn ìbádà tí à ń sinú Ramadan ká mọ́ fílẹ̀ eh, wọ́n ní eh, asámọ́kọjá tàràwì ni wọ́n pè bẹ́ẹ̀ wọ́n ní àwẹ̀ tẹ̀lé wọ́n ní sàárì náà tẹ̀lé wọ́n ní wákàtí márùn kọ́ lọ́bì kan ìtàkùn ọ̀pọ̀lọ̀ ń gba wẹ̀rẹ̀ òdekọ́jú pé bó ṣe ń kírun Ramadan wákàtí márùn yẹn náà ni kọ́ ọmọ wa lẹ́yìn Ramadan kọ́ ọmọ kírun ọ̀ràn yẹn sórí ìrun ọ̀ràn yẹn kì í ṣe Ramadan nìkan o eh, ọlọ́ni wa abdul baka atayé àti ẹ̀kọ́lẹ̀ ọlọ́run bá ní ẹ máa sìn mí títí tí ikú òfin yọjú sí yín tí kú bá ti yọjú nìkan nìkan ẹ máa sìn mí mọ́ lẹ́yìn Ramadan ọlọ́run níjà kú lẹ́yìn Ramadan yóò fún alẹ́mẹ́gún àtàláfíà ẹ̀yọ́ miami bá a ṣe ń kírun ọ̀ràn yẹn nínú Ramadan yẹn nígbà tí wọ́n tírẹ́nì wa ni kálífà kírun bẹ́ẹ̀ lẹ́yìn Ramadan lẹ́yìn náà àwẹ̀ Monday àwẹ̀ Tuesday àwẹ̀ Monday àwẹ̀ Thursday ẹnìkọ̀ọ̀kan ẹ̀mẹ́jà fílẹ̀ Ramadan àwẹ̀ dá púpọ̀ ọlọ́run tẹ́ bá ń gbààwẹ̀ wa an tasumu khairun lakum ẹ̀rí orí ń bẹ̀ ẹni bá ń gbààwẹ̀ ọlọ́run máa sànú àdúrà rẹ̀ ọmọ gbà àṣetáni ọmọ jìnnà sí àtàṣe gan onímú torí yóò sùn ọlọ́run ọba wa ẹ má jẹ́ afáwọ̀ ẹlẹ́ lẹ́yìn Ramadan ìkìyàmù lẹ́yìn ọ̀rẹ́ ọlọ́run ní máa ń dìde lóru ẹni tó bá fẹ́ kọ́lọ́run tètè gbàdúrà àwọn ní máa ń dìde lóru àsìkò sáré tá ń jí yẹn náà ní ká máa jí ó lè má pọ̀ tó tinú Ramadan àmọ́ ká má sàlàyé máa ṣe kìnnì ká má sàlàyé máa jí ká má jẹ́ pé Ramadan tán á máa wá sun ipò ọdún kò sí tí ń jẹ́bẹ̀ fún ìgbàgbọ́ òdodo kùránì táǹkà aráàfin kan ládàá mẹ́wàá lágbàmẹ́ lẹ́yìn ramadan ẹ̀mẹ́jà fílẹ̀ ìrántí ọlọ́run ọba kámọ́ fílẹ̀ àdúrà ọmọ fàdúrà lẹ̀ àdúrà lọ́lọ́run fi gbáyé dúró bí yẹn bá ti sàdúrà máa yẹ ti bàjẹ́ kámọ́ fàdúrà lẹ̀ àmọ́ sàdúrà ní gbogbo ọlọ́mọsà gbàdúrà ní kọ̀ọ̀kan wa ọlọ́mọsà ṣàánú wa nínú àwọn iṣẹ́ olóore tá a gbọ́dọ̀ ṣe lẹ́yìn ramadan gbára tọ́jú àwẹ̀ òun náà ní sítú shawwal anábìnrin wọn sọ́mọ ramadan anábìnrin tó bá gbára ramadan fún ma àtibá àwọ̀ sítà min shawwal tó wá gba mẹ́fà sí nínú oṣù shawwal kàánà kàṣùyàmì dáhàrí àáfún ládá pé ó gba àwẹ̀ ọdún kan wọ́n ti gba mẹ́fà tó fi kún tààtì àbí twenty nine yẹn wọ́n fún ní ládá pọ̀ gba àwẹ̀ ọdún kan nínú fáìlì rẹ̀ tí shawwal bá sì ti kọjá ó ti tánu ètò wọn ní ká bá ti sọ ọdún tán oye èyí lè bẹ̀rẹ̀ ńjọ́ kejì àbíjọ́ kẹta àbíjọ́ kẹrin èyí lè gbà lera wọn èyí lè gbà díẹ̀ díẹ̀ kó lè mọ́ sàjọ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ nìkọ̀ọ̀kan wa ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹ̀dí máa dúpẹ́ ọlọ́run ni wọlé tún kí mi lólè àìdá ọlọ́run ní tẹ́ bá ti kàwé tó bá ti pé wọlé tó kàbérò lọ́ àdáàmà àdáàkù ẹ máa gbé mi tóbi ipé bọ́ fẹ̀yìn mọ̀nà bí mo ti fẹ̀yìn mọ̀nà mọ́ sàwọn mínú ni ẹ máa dúpẹ́ aláha àpárítà ń sọ yàn fi dúpẹ́ ni ọlọ́run ní ẹ máa dúpẹ́ àdáàmà àdáàkù lórí pọ́lọ́ ń fẹ̀yìn mọ̀nà ọlọ́mọdé àṣẹ ìnàmá o mọ́jà abọ́lẹ̀ nínú ọkọ̀ ọlá o ẹ̀rí níjẹ́ òlá sọdún ẹnìkan náà ni wọ́n anọ́ọ̀sì ẹ̀ fún wa òun náà ni sultan gbogbo ẹni tí ọba ti tẹ̀lé sultan onítọ̀hún òun ti tẹ̀lé shaitan tí ọba ti tẹ̀lé sultan òun ti tẹ̀lé shaitan sultan mùsùlùmí ni eléré àwọn mùsùlùmí ní nàìjíríà bí òun náà ni sadu abubakar tọ́ba ti bọ́ sẹ́rí rédíò lọ́la yìí pé àwẹ̀ ti tán ọ̀tán náà nìyẹn o tọ́ba lẹ́ka yọ ọ̀kan ọmọ kan yọ ọ̀kan ní jama tọ́ba ilé ìyapa rẹ̀ ó sì wọ̀nà ọlọ́run ọlọ́run ní àti ọláhà ọlọ́run ní ẹ máa tẹ̀lé ọlọ́run wà àti ar-rasul ẹ Muhammad ó ní wà ó lólè amórí minkum gbogbo àwọn tábà fi sọ̀gá yín nílùú ẹ máa tẹ̀lé àṣẹ wọn ẹ dákun ẹni tíjọba yàn fún gbogbo àwa mùsùlùmí ọ náà eh, Abubakar Saad Sultan ẹ má yapa rẹ̀ ẹ má yapa olè kéwù jù lọ olè nímà jù lọ má yapa ẹ bọ́ba yapa rẹ̀ ọ̀fẹ́ dankarú ni ẹ ẹja máa ń lọ lójú kan tẹ́nìkan bá ti ń darí wa àníṣìnà àníjà àbẹ́tí kálukú bá tún mú tiẹ̀ ipe àfa tèmi tó bá sọ lèmi ọ̀gbọ́ ṣéwù tèmi tó bá sọ lèmi ọ̀gbọ́ mòdìrú tèmi tó bá sọ lèmi ọ̀gbọ́ èyí lẹ́ni dẹ̀sìn rú torí tí ọmọ ṣẹlẹ̀ ni pé àmọ́ yapa àwọn kan mọ̀ gbàwẹ̀ àwọn kan mọ̀ jẹun aláwẹ̀ ọmọ bẹ́ẹ̀ ni ti jẹun ọmọ bẹ́ẹ̀ ni ti gbàwẹ̀ ó lè jẹ́ bàbá àtìyá kálukú tẹ̀lé tó bá wù wàhálà ọmọ ṣẹlẹ̀ ìyàwó ọmọ sọdún ọkọ oníṣọdún kẹ́lẹ́ bẹ̀rù ọlọ́run gbogbo ẹ̀yà àfa tẹ̀ yapa tọ́wọ́ àdìjọ́ àlùkè àmà tí kásẹ̀ pé ó ṣe mistake kásẹ̀ pé ó ṣe mistake tọ́wọ́ àdìjọ́ àlùkè àmà tọ́nà bá ní ah, àwọn ẹ̀rọ ọ̀mà gbé ṣùgbọ́n ah, ọ̀wọ́n lọ́nà oníkà tẹ̀lé àwọn aláṣẹ wa àwọn aláṣẹ wa náà náà ṣe ló jágbà ọ̀rọ̀ rẹ fúyẹ́ wọ́n fìrì rẹ ni torí tọ́lọ̀ ní oṣooṣo ṣe kíni ló ṣe yẹn àmọ́ wá dùn wá ní arò pé ń parọ́ ni orí búlẹ̀ yóò ṣe lálẹ́ kìlámà kọ́ lọ́mọdé àbá wọn ṣe tọ́ba ìjọsánú Ramadan wàhálà dé wọ́n ti jọsánú Ramadan àbá gbàgbé Ramadan nínú Shawwal àkọ́kọ́ ṣàwálì wọ́n ní oṣù haúsá ni ọ̀wá lè gbáwẹ̀ nínú ṣàwálì àkọ́kọ́ ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ ó di ọ̀run kó tó mọ̀ ọ̀nà tó dá ẹjá tẹ̀lé olórí kan kí gbogbo ká sẹ́mi kó mi wàhálà mọ́sẹ̀ fẹ́ númá haúsá yorùbá yíbò tó bá ti dọ̀rọ̀ islam innamal mu'minuna ikhwa ọlọ́run ọmọ ìyá kan náà gbogbo yín ọlọ́run bá kọ́ ni o gbogbo àwọn tí wọ́n ń ṣe sábàbí tààfin yapa kọ́lọ́ bá fún wọn ọlọ́run agbára ọlọ́run ọba àlá fún wọn sùúrù náà Eh, ọ̀pọ̀lọpọ̀ wọn ọlọ́run ti dá wọn lákẹ́ ó ti fún wọn sùúrù pé ó tó bá wọn bí ó bẹ̀sẹ̀ jẹ́ tó ó tó bá eh, kọ́lọ́mọ́sá wọlé àánú ẹ̀kọ́ bá fi wọ́n mọ̀nà kan tó jáde láyé ọ̀là agbára ọlọ́run ọ̀là àánú ọlọ́run bá wa allahumma ayidi alaina awama adida wa azminatan madida allahumma ayidi alaina awaman adida wa azminatan madida اللهم عيد علينا أعواما عديدة وأزمنة مديدة اللهم تقبل منا صيامنا وقيامنا وأعمالنا وصيامنا وركوعنا وسجودنا وتلاواتنا وصدقاتنا وزكواتنا وأعمالنا ودعاءنا اللهم وفقنا يا ارحم الراحمين فتح علينا ابواب البركات فتح علينا ابواب الخيرات نسالك ايمانا صادقا وعباده خالصه موافقه واخلاقا حسنا وأموالا اهلا مباركا حلالا طيبا برحمتك يا أرحم الراحمين اللهم خص بناصته كامنا إلى ما في خير العباد والبلاد اللهم ول علينا خيارنا ولا تولي علينا شرارنا واهد الضالين من أئمة المساجد يا رب العالمين ووفق أئمة الهدى يا ذا الجلال والإكرام اللهم إرحم أمواتنا وأموات المسلمين اللهم فك أسر المجاهدين من سجون أعداء الله اللهم وفقنا في أمورنا كلها نسألك علما نافعا نفسها ورزقا طيبا وعملا متقبلا أستغفر الله وأتوب إليه فاستغفر الله إنه هو الغفور الرحيم أقم السلام